ذكر أن أن أول من يرفع رأسه شهيدا السابعة أنه يقول لأهل السماوات كلهم لأنهم يسألونه الثامنة أن المشي يحب أهل السماوات كلهم التاسعة ارتجاء السماوات كلام الله العاشر أن جبريل هو الذي يجري الوحي إلى حيث أمر الله الحادي عشر الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد adúgbò fún olúwa ọba wa asọ̀rọ̀ àdékùn ti ọlọ́run àti àánú ọba àdébọ̀ ọ̀sánlá ọ̀dọ́gbọ̀ ọ̀wọ̀ àìyíwò kẹ̀kẹ́ àwọn aráàlú ànábì àwọn sọ̀hábì ànábì ìgbẹ́ntì máa ń tẹ̀lé súnà ànábọ̀ Muhammad náà ọ̀dọ́gbọ̀ ọ̀wọ̀ àìyíwò kẹ̀kẹ́ kò lè jẹ́ àǹtìyàmẹ̀ ìgbà mẹ́ta àkàwà náà fún mi wọn àmín. ẹ̀ẹ́ má láàbùkẹ́ á ní ìran mi létí nísìnyí ṣùgbọ́n nígbà tí mo ti wá bá wa ìjọra òní á fi máa jẹ àwọn ẹgbẹ́ náà lé kó tó mẹ́rin lé ẹja ẹja ṣe méjèèjì pọ̀ ìṣe ọ̀nà náà pàtàkì jùlọ báàbù yìí àti mẹ́nu lé ní dárúsù ìfọ̀wọ́n yẹn náà ká parí ọlọ́mọba ní ti arúgbáàbù ara rẹ̀ lè ṣe àwọn abọ́ tuntun عن النواس بن سمعان أتوك حديث نواس بن سمعان رضي الله عنه إما بيا من بعد حديث كان في anagba muhammad sallallahu alayhi wa sallam ọsàlàyé nǹkan kan fún wa tó yẹ pé òun ní ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi da ìsìn rẹ̀ rú máa lọ́wọ́ lónìí tí wọ́n fi sọ ẹlòmíì di ẹni tí ń tọ́jú wọlé tí wọ́n fi sọ ẹlòmíì di ẹni tí wọ́n ń gbá bí bọ́ọ̀lù arínàṣíọ́ ẹlọ́ ẹlọ́ ti sàárà ẹlẹ́kùn ẹja gbọ́ǹtà nẹ́bí wì ọ̀dọ̀ ọ̀gbọ́n wa. ànẹ́bí ní bọ́lọ̀ ń bá fẹ́ ránṣẹ́ ọlọ́run fẹ́ jẹ́ kí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ láyé àti kàbẹ̀rẹ̀ àdìsí nì nítorí wípé ọ̀wárí yóò mú gbogbo àwọn màláìkà màláìkà jọ kọ́kọ́ ti dé lẹ́yìn ìbẹ̀rù lẹ́yìn ọ̀wárí yìí òun ni màláìkà jìbìrì yóò máa wá wọ́n máa wá bí àwọn yòókù ọmọ pé máa dà kọ́ọ́lá rabbukum kọ́ọ́lá alhaq ọ̀kọ́ọ́lù alhaq ànábì fi ń kunu àti dàbí òrìrà lélẹ́yìí oni fayasmacuha mustariku samci fayasmacuha mustariku amsaati kale naam yorùbá kanjo fayasmacuha mustariku samci baba ti kaana ọ̀rọ̀ anabi esu yẹn gbọ́ ẹlẹ́kùn ẹ̀kọ́ yìí ti mú ní ntẹ́lò ní ìjọ gbàgbọ́ gbàgbọ́ ayé rẹ̀ mọ́ lónìí létí torí ọtọ̀dúbọlé ọtí wa kó sọ́wọ́ ọ̀dọ́ gbọ́mọ́ anabi ní bọ́lọ̀mbà fẹ́ sọ iṣẹ́ pàtàkì ìṣẹ̀lẹ̀ káfẹ́ ìṣẹ̀lẹ̀ tí màláìka jìbìrìbù gbọ̀ yìí táwọn màláìka yìí bọ́ máa bẹ̀rẹ̀ ṣe máa da ọ́ la ويسمعها مسترق السمع القرآن الكريم من سورة الجن قلوا أجوه ara agbára tí ọlọ́run fáwọn àlìjànú ni pé àwọn lágbára àti gun sánmà àmọ́ níbi wọn lè dé ara aṣẹ́ tí wọ́n máa wá ṣe náà ni pé irú iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ ẹran kó tó dórí ilẹ̀ yìí mustariqu sam'i àwọn máa dín in gbọ́ látara sẹ́ríkọ̀ kúlù èèyàn jalè ọ̀rọ̀ náà ní jẹ́ mùsítárìkù àtàmì bàbá náà ní ìlú wọn. òun láyé àti bẹ́ẹ̀nu sọ́rọ́tù jìnnì wà iná kúnná nàkọ́ ìdùnnú ha màkọ́ ìdàlẹ̀ sàmì. wọ́n á máa lọ dín ọ̀rọ̀ sọ́mà ìṣẹ́jọ́ náà máa láyé káà kótó di pé màláìka dìbò yìí ti wá ṣiṣẹ́ lórí ilẹ̀ wọn a máa rí díẹ̀ wọn a rí jẹ́ gbọ́nbẹ́. bí àlìjánu tó jẹ́ ọ̀rọ̀ gbọ́ ìbá wa jẹ gbọ́ ẹ̀wọ́n bá nàbì jù mí sallallahu alaihi wasallam. hasa yulqiyaha ala lisani sahiri awil kafir. gbogbo ẹni tí ń pidán gbogbo ẹni tí ń wọṣẹ́ gbogbo ẹni tí ń pawọ́ dà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní alábàáṣepọ̀ nínú àlìjọ bọ́bá tí wàá ṣe pálíjọ nínú tiẹ̀ lọ́lọ́ ṣe kí ni lọ́lọ́ ní ọ̀rọ̀ kan sọ́mọ́ anábì ní ń wí bẹ́ẹ̀ o ń tó àṣírí ńláńlá fún wa sallallahu alaihi wasallam tó ní wulẹ̀ jẹ́nì kan máa dààmú rẹ anábì lẹ́yìn tó ti dé gbọ́hùn náà yọ wà pẹ́ síta mi létí alábàáṣe rẹ̀ nínú onídá olóògùn pé bàbá yọ bẹ̀rẹ̀ àti nínú tí a jẹ́ gbọ́. wọ́n èyí sì rí jẹ́ gbọ́ púpọ̀ torí bẹ́ẹ̀ bá wọnú sọ́rọ́dù jẹ́nì àwọn náà ní níjọ́ ni ọ̀rọ̀ ọ̀hún káwọn máa jẹ́ ọ̀rọ̀ gbọ́n o wàá ná lamasina samaa fawajadinaha muliha harasan shadidan wasu ó sì gbàgbọ́ bí ọlọ́run ní bí òkun náà máa tẹ́ pa wọ́n bí àwọn ìràwọ̀ tí ó dá ọlọ́run ní ojú máa ń lè ṣàyàtì ọlọ́run lára tẹ́ta ní káwọn ìràwọ̀ máa ṣe ni pé ẹni abáfẹ́ lẹ̀ ló konú àwọn àdìgbàmú tí ń jẹ́ ọ̀rọ̀ gbọ́ yìí ìràwọ̀ kan lọ́lọ́run fẹ́ ọ jáde àmọ́ síbẹ̀ náà wọ́n ṣe kí màtọ́lọ́ mi tó fi ṣe wọn á sì máa ṣe kíni wọn á máa rí díẹ̀ nígbà mo ti sáré kú àtúntà mẹ́rin èyí tó bá wá nígbà yìí yóò fẹ́ sí létí yóò fẹ́ sí àwọn alábàáṣe rẹ̀ nínú olóògùn nínú onídán nínú yẹ̀wò èyí ń lọ́wọ́ wá jòkó ní ọ̀wá pé àtìmọ̀gbé nǹkan bá yọ ọ̀sẹ̀. حتى يلقيها على لسان الساحر أو الكاهن فربما أدركه الشهاب قبل أن يبديها صلى الله عليه وسلم أنا lálejò mi ò jẹ ọ̀rọ̀ gbọ́ kí ó tó ráyè débi tí ó ti fẹ́ sí ẹni tí ń bá ti nú àwọn èèyàn òkúnná tọlọ́run múlẹ arasan ṣẹdídán wọṣọkù Ọlọ́run á ní kó kúnná kí ìràwọ̀ tí ó dàbí òkúnná ìfọgbàmù yìí bí tó wọn parí èyí wọn ò ní rí ọ̀rọ̀ kankan gbé fún àwọn alábàájẹ́ rẹ̀. wàrúbámá alikọ́ọ̀hà ọ̀bùlà án ìdèrí àmómi ọyọ̀ pọ́rọ́ yóò ti tètè release information ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́dà kó fún náà yóò tó ṣẹ́gi ni kó bá a. ọ̀yà kùsì kó máa ha mí àtàkẹ́lì sọ́dọ̀ lọ́wọ́ àlùfẹ́ ẹ̀wà nẹ́bí tó fẹ́ràn wa ti ń sànù wa anabi ní bàbá wa bí alìjẹnu bá wa wí fún adáhunṣe awòsùn sọ̀kan tí wọ́n jọ ń pè pẹ̀lú alìjẹnu yìí ọ̀rọ̀ kan là alìjẹnu jí gbọ́ òun wàá fi mélòó kún ní atakẹ́bìbà anabi ní yọ wà lẹ irọ́ ọgọ́rùn-ún ma yọ lẹ kí ni irọ́ ọgọ́rùn-ún ma ọdọgọ́rùn-ún káàdì òdodo ni ọgbọ́kàn láti sánmà lóòótọ́ bọ́lọ̀ ní nǹkan báyìí ọ̀sẹ̀lẹ̀ níjọba yìí yóò sì ṣẹlẹ̀ ní orúkọlùwà ìlànà amòhùhù ìdá àrọ́dà ẹ̀yí án ayàkú làdáhù fún káyàkú yóò ṣẹlẹ̀ ní. àmọ́ fàyàkùnrin kùmà àhá mi àtàkẹ́lẹ̀ bá wọ́n wàá fi rọ́ọ̀gbọ́n fún. kọ́yù kọ́ọ̀dù bọ́bá ti wá sọ yìí tó bá ń tí ọlọ́run ní orí gbígbọ́ yìí tó sọ pé nǹkan bá yọ ọ̀sẹ̀lẹ̀ ẹ sì wò ó jọ́kí yọ ọ̀sẹ̀lẹ̀ ní oṣù òṣìṣẹ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ àlẹ́bí ní jọ́kí bá wá ń roll out irọ́ ọgọ́rùn-ún rẹ̀ yìí ìtọ́ni ọ̀rọ̀ àwọn ni ìtọ́ni ọmọ wa sọ fún yín ká ah, wọ́n ti gbélé ikọ̀ bá mu àmọ́ ẹran tí wọ́n wí kan tí ní o jẹ́ ti wí gbélé bẹ́ẹ̀ náà lórí àlẹ́bí ní wí bẹ́ẹ̀ o sọlọ sọlọ sọlọ anabi ni wọn máa fi alaysa qad qala lana yawma kada wa kada a alákùnrin máa ta fún wọn o ọgá ni wọn ní gaba yọ tẹ́lẹ̀ lórí tẹ́lẹ̀ àtàrí ẹ̀rọ ẹyọ kan tó rí dégbò yìí yọ wà kó ba yín lọ́nà ọgọ́rùn-ún irọ́ ni ọ̀pá fún yín nti ọ ní kí ẹ mọ ní yìí tọ́ ní ìjọ fẹ́ sí ilé jí pé kọ́ ọ̀dà dáná yòówó wà kájà anabi ni fayusọ daku bi tili kẹlikẹli ma aladi somi ati nina jaba anabi ni di obìnrin àwọn èèyàn mújú wọn fi máa àwọn rí na àwọn èèyàn kọ́ máa rí bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ ẹ̀yọ̀ láti sán tóun ti fi wá lẹ irọ́ mélòó mọ́ fàyà tó fi máa ra ní àtàkà ìgbà ọlọ́kọ́mọ́sá bá wa sàlékún kí a ti fẹ́ fún anáwó àmọ́tẹ́mọ́. ọlọ́lọ́mọ yẹ èèyàn tí wọ́n ti bá ti ẹ̀jẹ̀ ń di eléyìí wọ́n kàn sọ̀ kọ́ bá mu ni ọba bọ́mọ lọ́wọ́ wọn. wọ́n máa wá pa irọ́ lé irọ́ nítòjú wọn ò tó wọ́n máa wá wí àmẹ́mi rè ní kó mẹ́mẹ́ dá wọ́n gbé nǹkan báyìí ló báyìí ó ti ṣe kíni ó sì rí bẹ́ẹ̀ ànábìlẹ̀ ọ̀kan tí wọ́n ti gbọ́ sẹ́mà àwọn àdìsàn náà rẹ̀ náà wọ́n wí fún un. àwọn àlùfáà súnà ọlọ́kọ́ mẹ́ta àtàn wọn lẹ́sẹ̀ dáadáa wọ́n tún ṣàlàyé omi fún wa pé mọ̀wulẹ̀ bọ́sọ́wọ́ lọ́wọ́ yóò ń di wọn ní ẹgbẹ́ sọ̀rọ̀ kí ní báyìí abẹ́yìn kọ́ ni bàbá yín ṣe kíní báyìí náà àwọn bàbá yín náà yí náà ojú ìjẹ́ ẹ̀fọ́. àwọn àgbà súnà ní ọ̀nà kejì tí wọ́n máa lò òun là níbi ànábì ànábì ní fásitì yóò fún wa ń bomi náà sọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ ànábì ní kọ̀sọ́mà ànábì ádámà kan sọ́nà ń dá ètùdà àwàdà ọ̀rí inú nílẹ̀ tẹ̀ gbogbo wa ànábi ní bọ́lọ̀ tí ń dé èèyàn kọ̀ọ̀kan ọjà àdìgbà ló ń ṣe máa. kọ́dà ànábi júwe rẹ̀ pé béèyàn ti ń jẹ́ múmìnì kéèyàn ń jẹ́ kébìrì bẹ́ẹ̀ làlìjà nù yàn náà lè jẹ́ múmìnì àbí kálíjà nù rẹ̀ ọjọ́ kínní. òun lọ́wọ́ àlọ́ àdìgbì yà Aisha rọ̀bí ọ̀sọ́ọ̀bù àná tánẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìyá ńlá wa Aisha wù àkànjọ́ kan gẹ́gẹ́ bí ọmọ ìyẹn ti máa wù àkànjọ́ ànábi wa ní sékèé ṣe pé ṣe ìpọ́nù rẹ lọ́kọ́ ní ìfòsí ṣe ìpọ́nù náà láti tẹ̀sán orúkọlù wa ní kíni ilà ṣèkọ́nà kánà wà kánà mílẹ̀ jìnnì ànábi wù fún yàrá wa Aisha jọ́nà yàrá wa Aisha wa ní àkóhùn àti ṣèkọ́nà àlìjẹ̀lú kí là ń dàpọ̀ anabi ní gbogbo ọmọ anabi adama sẹni tí o ní kíni àtìgbà ní o díẹ̀ àgbégbé ni yàrá ńlá wa ayíjà ń bọ kọ rẹ ìwọ náà níyàwó ló fi ọ̀dọ̀ rẹ̀ wọn lè yọ ní tí ọba lulú bájú wọn máa pa síọ́síọ́ bíi pé pé àwọn alájọ ọmọ gbọ́dọ̀ kí lálàájọ gbọ́dọ̀ ìyá ńlá wa ayíjà tó ń gbé ọkọ rẹ̀ gbà wà á ń ta ànábì tó bá jẹ bẹ́ẹ̀ wọn náà láyé jẹ ní ànábì ní wa ádì èmi náà ní sọ̀dọ̀ náà wà ànábì ní wa ánà ó dé èmi náà ìjọ ọlọ́run ti dé èmi náà wọ́n dá mí ní dáàbì yẹn mi èmi náà pẹ̀lú. ilà anna lọ́ha wa fi fún ilà anna lọ́ha àánà ni àléyìí fa asilamu wàfi riwaayatin fa asilama ànábì ní ẹnu tí ń bẹ́sẹ̀ ni pé ọlọ́run ti ran èmi lọ́wọ́ lórí àlejò ẹnu tèmi o fa asilama nínú riwaya fatiha ìfúnmọ́ rẹ̀ ní fa asilama kódò ti gba ìsìlámù àlejò ẹnu tèmi àtẹ́jì gan ọ̀gá ti rí ni ìyẹn ni pé kò ní tèmi lọ́nà nínú riwaya kejì fa asilamu ọlọ́run ti ràn mí lọ́wọ́ lórí ẹ̀ fa asilamu mi ń ṣàrìhì kò lè ka burúkú abẹ́mi èyí máa là ọlọ́run máa là mí kú òní jíjẹ́ ni níbi àbúrò àmọ́jọ́ la fẹ́ fàyọ́ bẹ̀ ni pé kọ́dà nẹ́bí ọlọ́run sọ̀tọ̀ sọ bó ti tí ọwọ́ yàrá rẹ tó ń ti kíní kan wúrúwúrú tó rò pẹ́ nìkan ò rí ọ àdánù rẹ ṣe kíni ní pọ̀ ẹjọ́ wa ń bẹ̀ yìí ẹ níjọ́ tó lọ́ọ́ bo kíní kan mẹ́lẹ̀ tí ẹnìkan ọ̀mà ta ní bẹ pẹ̀lú rẹ àlìjánu rẹ̀ torí nínú agbára táwọn ní ni pé gbogbo ẹlọ́lọ́ ti lọ́mọ abá nkùránì innahu ya'akum huwa wa qabiluhu min haythu látara ọ̀nà àwọn ti rí wà wà láàbí rí wọn. òun ò ní ìdíkọ́ máa sá pamọ́ fún ọ ojú ó jẹ ọdún mọ́sálásí ò ní rí kọ́ wà lórí bẹ́ẹ̀dì rẹ kọ́ wà ń bẹ́ ò lè mà. gbogbo gbàtí wọn wá rò kékeré kan pamọ́ fún ọ̀ bọ́ bá ṣe pé ní ẹni tọ́ lọ bá tó ní ọmọ ẹ̀yọ́ wò yìí bọ́ bá nù rẹ ní bá ṣe òun náà ní ọmọ fún ní information ìwọ fẹ̀dé lọ́mọ ní wọ́n ti di mọ̀yìn òun náà kò dé ní mẹ́ àlìjẹ̀nù rẹ ti ṣe kí ó ti fún ní information òun náà gbogbo eléyìí sẹ́yìn pé kéèyàn ó ṣe súnà dáa mo ló ti mọ gbogbo eléyìí pé ẹnìkan kan wàá sọ nǹkan kan bá mú ìjọ lọ sọ ẹdẹ orí fún ti dáa wọ́n ti fún ìjọba ìjọ ànábì ní yakuzi kù máa ha mí àtà yọ padà parọ́ ọgọ́rùn kan tó ní mà ẹnu òtò tọ̀sán náà ni ó fi mú ọ ní ẹ̀rú àbẹ́yìí tó ṣe pé kọ̀rí ìlú rẹ nílẹ̀ ti dé ní ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ gbogbo ẹni tí ń ṣe ẹyin gbogbo ńtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ń jẹ nǹkan wò ní ń ṣoògùn ní wọ́n máa ń láàbì láwọn òun lẹ́ẹ̀bi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùjọ́nù yìí náà gọ̀ ẹlòmíì wọn àná àwọn ah, gbóná wọn máa ń gbé nàgà àmọ́ òun yìí ká sí òun náà àlùjọ́nù lójú ọmọ sí torí pé àlùjọ́nù ò ní gbà kọ́ máa lòun láyé kọ́ máa wò wọ́n kọ́ máa wà àlùjọ́nù náà lọ́ba yìí fún wọn wọn náà bá wọn náà sán náà ná látàyé ẹ̀dọ̀ wá pàdé lọ wọ́n ti mú ẹ̀ nìkan rí bẹ́ẹ̀ ní sàwùjí ní àwọn agbádìjàn ní ológun kankan um, àwọn tí wọ́n ní ìmọ̀ni àwọn ológun ayatollah lámúrú bíi máa rúbí là ń pè wọ́n wọ́n gbá wọn mú báyìí wọ́n sì ní onílé rẹ̀ ẹgbẹ́ tí wọ́n bá ní onílé rẹ̀ ní báàgì rẹ̀ akaramakomọmọ tọ́ílẹ̀tì rẹ̀ alukurani ni wọ́n rí tọ́ tẹ́lẹ̀ wọ́n sì rí omi lórí alukurani kí ló ń ṣe ń bẹ́ẹ̀ gbogbo ojúmọ́ tó bá kọ́ jí lọ́kọ̀ọ́ fúta rí lórí alukurani ìtàlí ìgbàlú ni ọmọ ìṣèlú bọ̀ bá ti dé máa wọ̀ níjọ lóhùn. nítawọn ń ṣe ni pé ọgbà tó wà láyé o ọba ní alọ tuntun wa lọ ọba ní alọ tuntun àmọ́ ọ̀pẹ́ táwọn ti bàjẹ́ òfin ra wọn lò ọ̀rọ̀ àlẹ́bí yóò yé wa pé àlejò ló mòmìnir fún mi ló fún mi mòmìnir ní àlejò ló mòmìnir bẹ́ẹ̀ ní àlejò ló ẹni tí wọn wá ń lo kèké rí àlìjẹnú tàlìjẹnú wa gbọ kó wa máa wò wọn báyìí kó máa wà lẹ́yìn lọ láǹkì yá lọ. àti kó bá wọ náà ìsánná iná òun lẹ́ẹ̀ máa gbọ́ pé ẹnìkan àfa ní ń jẹun lọ́sàn-án àwẹ̀ pé ẹnìkan àfa ní kọ́dà tó ti máa dùn mọ́bìn ní. àwọn náà bá sánná pé ìwọ́fẹ̀ ó lè gbádùn àwọn ní láyé yàrá kọ́wá dé alìkìyàmà káwọn ọmọ awọ náà tí wọ́n máa wọ ọmọ wà jẹ́ náà kò ṣeé ṣe wọ́n lé lómi ọmọ tábà lámà kọ́kàn máa kẹ́wọ̀n kọ́dà wọ́n lé lómi ọmọ jíjẹ máa máa ilé lókun ló ti máa jíjẹ àgbọ̀rí ọmọ kíláàsì wọ́n sì fi sọ fún pé ní ọ̀tá bá jíjẹ ọmọ kíláàsì kó fi wà ní dáhùn òun náà èsì ti ń gbádùn wọn níbẹ̀ kí wọ́n má dáhùn ẹnìkan máa mọ pé ẹ̀yin tó lẹ́sẹ̀ nǹkan báyìí ìdánù rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dọ̀ tó wí fún un. ọ̀sẹ̀ ni ọmọ máa kọ̀kọ̀ kan àbọ́lọ́hùn torí náà ẹ̀wọ̀ ẹ̀wà tó ní ńláńlá wà lọ́fẹ̀ẹ́ nínú àdìdì kan. ọ̀kan tí wọ́n jẹ́ gbọ́wọ́ náà ni wọ́n mú ọ lẹ́rú wàyà tó dìbò máa há ní àtàkàdìbà yọ padà pa ọgọ́rùn-ún nẹ́bí wa ní ẹ̀ máa wá dá ọ̀dùkọ́ náà yìí ló máa dáadáa á kàn sí bíbá ìjọ bàbá yóò ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣe nù ọlọ́kọ́ máa sá là wá o àmì ẹ̀dá wa náà dó ti ọ̀rọ̀ náà fún náà nọ́bọ̀ àmọ́ sọ́dọ̀ náà àlejò. وعن النواس بن سمعان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله تعالى يوحي بالأمر تكلم بالوحي أخذت السماوات منه رجفا حديث كنا ني sígà míì lọ́kàn gbàgbé wa ni ìbọ́lọ̀ ń bá ṣe tọ́tọ́ fẹ́ fi iṣẹ́ kan ránṣẹ́ sáyé gbogbo sánmà ní kíni ọ̀wárí yóò mú wọn àdàtàn ṣẹ̀dí ìgbà káwọ́ fan nínú àdúrà ọ̀jẹ̀ àzọ̀wọ̀jẹ̀ ní ti bẹ̀rù bẹ̀rù ní ọba. فإذا سمع ذلك أهل السماوات صعقوا وخروا لله سجدا báwọn ará sánmà àwọn màláìka sánmà tí wọn bá gbúrò irú ìṣẹ̀lẹ̀ yìí kódà bíi bíjà fún ma bá wọn gbà mí tí wọn wò lulẹ̀ nígbà ní ti ìforí kalẹ̀ fọlọ arú lèláhi sọjáda fọyàkúnù awọlẹ mà yàrá fàwùrà sàwù jẹbìrì ẹnitọ́lọ wọn kọyọ dàbí pé kókó ìdè kó dìde òun ni màláìka jìbìrì fọyúkà lémà fọyúkà lémà hùlọ́hù min wahyihi bima arada ọlọ́mọ wa sọ tọ́fẹ́ wí fún ní màláìka jìbìrì thumma yamurru jìbìrì lu ala màláìka jìbìrì lu ọmọ wa kọjá yọ ma bá màláìka kọ̀ọ̀kan ní sánmà kọ̀ọ̀kan àwọn màláìka ti sánmà kẹfà ìkeje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkarùn ìkẹrin bẹ́ẹ̀ lọ kulama marra bi sama'in gbogbo àti jìbìrì bá dé sánmà kan sa'alahu màlà ìkàtúhà àwọn màláìka tó bí pé máa dà kọ́ ọ̀la ọ̀kúnná yáa jìbìrì ìfúrẹ́ jìbìrì ìlúluwà wá wí o fàyàkúlù jìbìrì jìbìrì lọ́ọ́ máa dá wọn lóhùn pé ọ̀ọ́lá lè àkọ́ òdodo lọ́lọ́run sọ wà húwa ní àdéyó ẹ̀lẹ́fẹ̀ẹ́ olùwọ́ba yìí ni ọba tó ga ọba tó tóbi àtàlàyé fúnra wa bóyá dárúsù àwọn ọkọ pété yẹn lè jẹ́ làtífà làníyá ẹ ara ẹ̀rí rẹ̀ àlàálíyù tani jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run àròlé ànábì ẹlẹ́kẹrin kí ló kọ rẹ̀ àlíyù àlàfíìfù làbíìfù làbíìfà àlùkàníyù làníyù àlà àlíyù kíni àlíyù gbọ́dọ̀ lè jẹ́ àlíyà náà torí náà bójú orí la ṣàlàyé fún yín gbé àwọn ọkọ̀ kan bẹ màá ní mọ̀ṣíkàràtà torí pé ní ìyẹn lè jẹ́ àmọ́ ìròyìn díẹ̀ èyí tẹ̀ bí tọ́lọ̀ àlíyù ìtumọ̀ ẹ̀ náà lẹ́ni ọ̀gá àmọ́ gíga tiẹ̀ ṣe bí gíga titani àlà àlíyù torí náà rẹ̀ rí rẹ̀ wà húwa làálíyù àlùwọ̀ bá ní àlàálíyù bó o sì fẹ́ o lè sọ́ra rẹ̀ àti sọ́mọ rẹ̀ ní kíni àlíyù wọlé ìsàlẹ̀ olówó kalẹ̀ gíga tọ́lọ́hún ẹ̀ṣẹ̀gbẹ́ gíga tèèyàn torí náà àwọn àwọn èèyàn tí ọba dé ẹ̀mẹ́fà dé ẹ̀mẹ́fà bí ọ̀sọ́ ọmọ rẹ̀ ńlá tí bá ọba bí ọ̀sọ́ ní ìpínlẹ̀ tó bẹ̀rẹ̀ ìyá kọ́ra àbọ̀fẹ́ kọ́ sọ ní àlíyà òjìbí ọgbọ́n máa jẹ náà níbí ni àlíyù èyí wọn ò pé ọ̀nbọ́ ọlọ́run àlàyéwò ló kọ̀ àwọn ọkọ mi wá ń bẹ mọ má tójú wa ń dọ̀mú ní èèyàn gbọ́dọ̀ jẹun yóò tẹ́lẹ̀ ìdíkó ní ìlàhà lọ́mọ o ọlọ́run nìkan ní kéde àgbàdáwò òkòdìyé kọ́dà irú ọkọ tó bá ní mùbálágà àrọ̀záàkù ọlọ́run nìkan ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń sọ ràzáká ó kọ kó kọ ni o lọ yí ó kọ̀ ń padà nínú àwọn tí ọlọ́run nìkan ló lè jẹ ọlọ́run ní ìpèsè ìdùnnú lọ́pọ̀lọpọ̀ èèyàn ọba mú àtàkàtà ẹnìkan bá jẹ́ ràdájọ́ òun tó wá lóhùn sọmọ ní ràdájọ́ ọ̀gbọ̀n èyí wọn dà dà nínú àwọn ọkọ̀ téèyàn gbọdọ̀ jẹ́ ní ọkọ̀ ọlọ́run àmẹ́rẹ́rí gbà nílùú ẹ̀ẹ́dàrímù ẹ̀ẹ́ nàfíìbà nàfíìbù tuntun gẹ́gẹ́ bí àlíyù náà ò tètè kankan àlíyù bí náà àti lọ́lú ẹ̀dùn ń pè é ń pè é lójú ànábì ń pè ànábì sọ̀tọ̀ lọ́rù àlójú wọn. ويقولون كلهم مثل ما قال جبريل gbogbo wọn náà máa wá wí bí jibril ti wí kíni jibril wí kọ́lá alùpàpọ̀ òdodo wa wí o fàyẹ́ntẹ́hìn jibril bil wahyi ìlà haifu amọ̀rọ̀lọ́hù àgbàwọ̀jẹ́ báyìí ló lè lọ ọmọ wa lọ títí tí ó fi mú iṣẹ́ wà ní iṣẹ́ ọlọ́run wípé olùwàfẹ́ tó fẹ́ fi òmò débẹ̀ torí náà eléyìí ni ọ̀rọ̀ nípa báàbù tí a ń ta láti gbé omi láti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ń bẹ̀ pàtàkì jùlọ nípa àgbélé ńlá ńlá tá a nẹ́bi jọ́ àti wà ní sọ̀lọ́ lọ́wọ́ àlejò ọ̀tẹ́ndẹ́mù pé kéèyàn bọ́ lọ́wọ́ bá rẹ̀ dúró látòrí sẹ́yìn kan ti sọ̀kan ọba múndọ́kan wá dẹrú rẹ̀ ẹ̀rọ ọlọ́run rẹ̀ jẹ́ ǹjẹ́ ń ṣe ń parú ẹ̀ ànábi ni mo sáré kú àṣàmì ọ̀rọ̀ kan wọ́n jí ń gbọ́ ni wọ́n páàsì sí i fàyà kìí bò máa ha ní àtàkàjù ọgọ́rùn-ún ọlọ́wọ́ padà pàpọ̀ ní ọlọ́run kọ́ náà ní àtẹ̀yìn níbi gbogbo àwọn aláburú nínú ẹ̀ ń sí wọ́n jẹ́ mi. هذا الله على نبينا محمد وآله أبواب الدور Alhamdulillah. Ọlọ́wọ́ bá ṣe ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ǹjẹ́ ọkùnrin ọ̀kan ìgbìnjẹ́. Òyíká ti gómìnà kọ́ọ̀dù tí wọ́n lọ́kàn ní ẹ̀sìn ọdún ìgbìmọ̀ ìyọ́nù. Òun ní sọ́kí, òun ìbéèrè ní ọkùnrin báyìí. Ìjọ́kùnrin wà kàlà ẹ dákun pẹ̀lú onípa orúkọ àwọn kan máa ń sọ wọn ní nuratu ẹ dákun sí nura náà ẹgbẹ́ bá ti mọ̀ pé nurudin wa nura náà bákan náà ní láti ẹnìkan bí question kan nípa àwọn sister nine ẹnìkan padà wá sàlàyé ìjẹ́dógún ẹnìkan wá padà sàlàyé pé gbàtọ́mọ́ sí bẹ́ẹ̀ ni pé wọ́n béè lọ́wọ́ ìyàwó pé báwo ni o ti pàdé àfà tí wọ́n lọ kọnu sí àfà ni àbí àfà ni wọ́n kọnu sí ọ bákan ẹlòmíín sì máa ń tàbí lọrin lápèjúwe gbé lọ bí Ògbómọ̀ṣọ́ ipò ń lọ sí títà nàìjí títà gòníyà tó fi jọmọ yín pé bóyá ọkọ rẹ̀ ò sí ní àlàǹdì obìnrin wa lọ síbi tí ike ìdìjọkọ rẹ̀ wà kó lò bí ọjọ́ kan bẹ́ẹ̀ ọ̀rẹ́dẹ̀ sọ́kùn lọ́wọ́ fọyọ́. ẹ ẹ náà sàfà bẹ̀rẹ̀ ilé ẹ̀sẹ̀ dáadáa ẹ̀rí bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ǹjẹ́ yẹn lè sọ ọmọ ní nura ó lè sọ àmọ́ kò ní túmọ̀ kò tẹ́sẹ̀ ń bẹ́ láì pé tẹ́sẹ̀ tẹ́sẹ̀ ń bẹ́ àmọ́ kò ní túmọ̀ ẹgbẹ́gbẹ́ lójú òbí ní túmọ̀ kí ni ń jẹ́ núrù ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni núrù ìmọ̀lẹ̀ ẹ sọ fún mi ibi tí ìmọ̀lẹ̀ akọ àti ibi tí ìmọ̀lẹ̀ abo lẹ́yìn ó fi dá a mọ̀ pé ìmọ̀lẹ̀ akọni ó nùrù ìmọ̀lẹ̀ abóni nùrà àwọn alárúbáwò yìí ló bá wọn torí kò dé gíní kò dé kùnà àwọn ọkọ̀ kan bẹ tó pé ní kò sí akọ kò sí abo mẹ àwa là kàn farabalẹ̀ lárúbáwá díẹ̀ làbá ń ta dọ̀gá wọn bẹ́ẹ̀ gbogbo ń táwọn òbí tú tú sí làwọn bá ń lẹ tú wọn etí àwọn kọtọ bá rí báwọn kò ní yẹ lápèjúwe ọkùnrin lè jẹ lóòrù nínú tó máa rẹ ìmọ́lẹ̀ obìnrin náà lè bàbá wọ bá ní lóòrù lọfẹ jẹ obìnrin náà lè jẹ ní lóòrù kò sí núra kò ní tòmọtẹ nínú èdè kò sí ní jẹ pé ìmọ́lẹ̀ abọni ìmọ́lẹ̀ abọni ọ̀dà yìí tún sọ̀kan fún yín rahman kọ́ kí ni tó máa rahman ìkẹ́ àbáànú bá a di dúlẹ̀ yorùbá náà rahman rahman náà lakọ kọ labo bí akọ rahman akọ rahman àwọn làwọn sọ ọ́ ti bẹ́ẹ̀ yá yìí bí ẹ bá gbé ọmọ ọkùnrin ní ìjọsọ rahmẹ dé àwọn èèyàn ní gbẹǹkan dé nǹkan fún òsì dé nínú àwọn àgbà bá ń jẹ rahmẹ bẹ bàbá tó ṣe jẹrà tó ń pè ní ìzharu alhaq ìzharu alḥaqi kí ló kọ́ wọn asheikh rahmatullah alhindi asheikh rahmatullah alhindi ẹlòmíín lè pé ìyá kan ló ṣe jọra àwọn ìyá kọ́ <laughs> àfààní asheikh rahmatullah alhindi rahmatullah bàbá náà kò sí maka maka náà padà fún wọn bí ọmọ ilẹ̀ india ni wọn tíra bàbá ìzìhárù hàpì yìí ni wọ́n tú sí òyìnbó bàbá sheikh ahmed didas rahimahullah tó gbìyànjú ń pọ ọ̀rọ̀ àti fi rọtí ń bẹ nú ẹsìn àwọn kiri yóò hàn gbogbo kó ti gbìyànjú tó ìbíhárò láti yìí lọ pé kí wọn sọ nù bá ọjọ́ àjà ara wọn pé àwọn ọmọ nǹkan tó ń pa akíní ìtẹlẹ ńjọ tẹlẹ kan mú síra yìí wá tí wọn tú sí èkó ìbíhárò àti àwọn a nǹkan bẹ lẹ báyìí bàbá tó ṣe èyí kí ló kọ wọn ọkùnrin sì ni wọn torí náà ọ̀dọ́ tí wà láwa ti sọ ti fi rahma ẹ̀ obìnrin nu àwọn kan bẹ bẹ́ẹ̀ lálábìlá yóò nítumọ̀ ká máa fi tù oṣù jẹnu torí náà nura ọ̀tẹ́sẹ̀ ńbẹ o àpé dandan ẹni tí bá ń jẹ́ nura yí ó kọ́ rẹ̀ padà o àmọ́ mọ̀ sọ́ọ́ mọ́ nítumọ̀ òdìyẹ àwọn kọ tem àwọn kọ tí a máa wá akọ àtàbò fún àwọn ló kọ tó bá wá bí fáìlù bí kíni bí fáìlù pé ẹni tí ń ṣe nǹkan báyìí lágbáwá máa ṣe àjọ ẹ lóòótọ́ dá ọkùnrin lélẹ́yìí irú dáàtìrù dáàtìrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òdìyẹ ṣáàtìrù náà ẹni kékeré ṣáàtìrọ̀ ẹ̀ gbogbo yóò dáa lọ́kọ́dà òfin jíjẹ ṣúkúrà torí pé ṣúkúrù kí ni ìfúnma ṣúkúrù ọ̀pẹ ẹbí bíi ọ̀pẹ abówà ibi bíi ọ̀pẹ abówà ní àmọ́ ṣáàkìrù ẹni tí ń dúpẹ́ lọ́kùn ṣáàkìrọ̀ ẹni tí ń dúpẹ́ ní òjẹ àmọ́ kò tẹ́tẹ́ mẹ́ o ẹ̀ẹ́dẹ́rẹ́ kejì wọ́n ti béèrè ìjẹ́dógún ipe títà náírà àlàyé tẹ́ni wọ́n sì ṣe fún wa ń dọ̀hún kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ wípé láàrin àwọn obìnrin ni wọ́n ti ṣe é láàrin ara wọn ẹnìkan tó ní wọ́n máa fúnra wọn nímọ̀ràn pé àwa ti dé ilé ọkọ rí o àbí báyìí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo èyí wọn kọ́ bá wà lálàádá àdúgbò kan pé kí wọ́n ti ṣe nu ọ̀sá burú bẹ́ẹ̀ kódò súnmọ́rú àlàádà tá ànábì bá torí níta ànábì fi yọ̀ǹda ẹdúkù báwọn obìnrin ni pé láàrin ara wọn nìkan ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti lù obìnrin bá obìnrin ní káyàwó tí wọ́n ṣe ọkùnrin ọmọ ẹ̀dá tí wọ́n ṣe àfa wa fi kan fún un nísìnyí pé obìnrin mi wà lóhùn gbéra láti ilẹ̀ lílọ ọmọọ̀tọ́ àbílú mi náà èyí ń kò nídìí ká lọ mọ́ bísà náà gbogbo obìnrin àlẹ́ mi gbogbo obìnrin tí ó bá gbọ́ lọ́nbọ́ ó ti gbọ́dọ̀ àlùkìyàmà gbọ́ kọ́má rìnrìn màsí ọ̀tàn yóò mí wà lẹ́yìn láti ń ilà wà máa ha bí màá mi ọgbọ́dọ̀ rìnrìn àjò kan òru kan ọ̀sán kan tó máa sùn mẹ́rin ní àbá àti kọ́kọ́ rẹ àti tẹ́lẹ̀ wọ́ wá pẹ̀lú rẹ torí náà ọmọbìnrin títàlà ìsàn bá ń ṣe ní àdúgbò rẹ òjòjò yẹn o mẹ́yìn tó bá ti tọ́ra bú kí ọkọ rẹ ọ̀tẹ̀lẹ́ ọ̀ ọ̀rẹ́sẹ̀ náà ni o ti yẹn lọ. bàbá ìbéèrè mi ni pé ìdáàkùn èèyàn bá gba àwọn owó ìlé tí wọ́n ṣe wọ́n tó fi èèyàn bá gbè tó fi ara ní èèyàn ti gbà láti ṣé èsè wà bí àti ìṣòro. náà wọ́n ní tí èèyàn bá gba owó èlé interest ọgbà báńkì ni àbọ̀gbà ní alájẹsẹ́kù àbálájẹsán ni ọ̀tá jòwó èlé ǹjẹ́ ẹsẹ̀ ń bẹ mbẹ náà ẹsẹ̀ tó pọ̀ pẹ̀lú ń bẹ mbẹ ẹsẹ̀ tí ó ṣe kíni tó pọ̀ ń bẹ mbẹ torí ń bẹ nú alukurani bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ka ayé alukurani Suratul Baqara láti ba two seventy five ṣé ń bẹ ń lọ bí two eighty ọlọ́run sọ̀rọ̀ nǹkan ló ń bẹ àtọ̀rọ̀ láì gbogbo ọ̀nà tí yẹn fi kọ̀ńtẹ́ẹ̀mù olùbá lọ́lọ́run kọ̀ńtẹ́ẹ̀mù nínú alukurani kẹrin olùwàsọ ń bìkan pé gbogbo onírìbá òun ó gbé wọn dìde láti àmọ́ ń dìde wèrè ní dìde kíni wèrè la yakumuna illa kama yakumu nabiyya yataqabbaluhu ash-shaytanu min al-mas ẹni àdìgbàló ti tọwọ́ bọ́ tọ́tọ́ ọjà wòlò ní jẹ́bẹ́. níbo olúwa ní bí wọn bá kìlọ̀ fún kẹ́ fóònù lórí bá tẹ̀ bá kó fáàzà nù. ṣe arúgbìn nínú ọ̀pọ̀lọ́ ìwọ rẹ̀ sí ẹ lọ múra o ẹ fẹ́ bọ́ lọ́wọ́ àtòkíṣe rẹ̀ dáko gbogbo ọ̀nà tí èèyàn fi dẹ́rù ìta bá yàn tí èèyàn fi kìlọ̀ ọlọ́run kìlọ̀ fún wa o o ọ̀rọ̀ ara ní pé kù nira wo ìnira tí ó lè mú òun ni irú ìnira tí ó lè bẹ́ mi lọ. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nù sẹ̀ríà gbogbo ní tí ọba fọwọ́ kan ẹ̀mí yàn tó dé wọ̀ bọ́ba sẹ́yìn ò rí nǹkan míì ó lè dẹ́kí ni ó lè jẹ́ kí e gbé ẹ̀mí rẹ̀ tó. àwa béèrè pé irú irú kí ló mú yàn pé pé rìbá ni wà á gbà lẹ̀ wọ́n yé gbà yàn lẹ̀ ní rìbá o wọ́n yàn bá ń tọrọ lókun wọ́n fi dẹ́kí ni wọ́n fi kún ni o torí náà kéèyàn kọ́kọ́ kọ́kàn kó mi pé ara ẹgbẹ́ abá níyàn èèyàn fi lọ bẹ̀ léèyàn bá lọ gba rìbá nítorí ìpara ní ọ̀sẹ̀dẹ̀ ìnira ìṣèkù àwọn tó ti gbà ní ẹbí wọ́n ń pè kan ní gbọ́múlé láńtà nísìnyí àbí bí wọ́n ń pè ẹbí àwọn tó ti gbà ó sọ fún yín ìnira ọlọ́run níjà rí ìnira ìnira gbé ìnira lèyàn fi lọ gba rìbá ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ yìí ọbẹ̀ lọ́nkọ́lọ́ wọ̀ ṣe ọ̀nà ọ̀fún ìlú náà lọ. fún ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ wọ́n ń tò bàbá. àwọn yìí ìjà fún ọgbà ọ̀kan ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ní abẹ́ béèrè tó béèrè lẹ́kọ̀ọ́ ni pé ẹni obìnrin ò gbọ́dọ̀ nípa pé obìnrin kò gbọ́dọ̀ ṣe dáadáa kó. ìwọ́n máa ń bẹnu àwọn sítúdẹ̀ǹtì mi tí wọ́n ti máa rí òun wà láti fa dìtà wá kàwé ní Ìlọrin ní alákọ̀ọ́kọ́ ni ẹ̀dá kan ẹlẹ́gbẹ̀ẹ́ ti di pé jẹ́só tó fún obìnrin láti máa gun ọ̀kadà kí kí ọlọ́kàn máa àdìní gẹ́gẹ́ báwọ̀ fún un bá ti máa ń mú lọ́kadà tó pé pé ń lọ sí báyìí. wọ́n gbé òun náà lọ́kadà. béèrè alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀ náà láti gbọ́ àti mòfin ọlọ́run ká má wulẹ̀ lọ fún náà. òní pé gómìnà ọba tún rìnrìn àjò tọkọ rẹ àbí eléwọ rẹ wà tòbó wọn á ní obìnrin tí ọkùnrin bá rí òun wà ẹwà àtọkọ rẹ wà ní haúsá ó rà admission sí lọrin táwa tí ọmọ kàwé ọmọ ìjọ tí ń bá ń bọ ọkọ rẹ ó ti kí ni ọkọ rẹ ọkùnrin náà pàdé yẹn bá ti fẹ́ yàwó tí ó sì fẹ́ kó dédéé tọ́fẹ́ kó tó lọ wájú sí inú ẹ̀kọ́ rẹ̀ ọmọ tí ó nẹsẹ̀ sí tí ó sì kó dì mẹ́rù ọ sọ fún pé lọ́rin bàbá wa dé lọ́rin ọ wà wá fún bóyá ní ó lé àbí láàrin àwọn obìnrin tẹ́mi ọba dáa ìjọ tí ọba tó lóun fẹ́ padà wá máa dúró yìí ó tún wá dé kéde ó tún wá mú òun náà ó ti jẹ́ ní ọlọ́run ní ẹ mẹ́jọ àwọn ìdílé mẹ́jọ àwọn ìdílé. ọ̀gbẹ́jọ́ kò sí rọrùn ọ̀rọ̀ ṣe kò sí tó nira ń bẹ̀ kọ́dà nù tí máa tún dé kí ìdílé ó dùn ni àwọn obìnrin míì kan ò ní lè sọ ni yọ máa dùn wọ́n pé táwọn náà ti lọ́kọjọ́ mọ iye yẹn báyìí ìyá kìnnìún ọkọ rẹ̀ wọ́n jọ lọ kìnnìún.

bọ́bá yìí pé fa kí obìnrin ó sí òwò rẹ̀ lẹ́ẹ̀ ìwọ ni èyí ti kọ́ kadà ní ìwọ nígbà tí ó ti fa tí ó ìwọ lọ́wọ́ ni ìdí ìwí ni pé kò ẹ̀ lè rí nọ́ọ̀sì kankan bá nẹ́ẹ̀mí lóbìnrin ọmọ kan kadà ní kó kù àmọ́ wò ni pé ọ̀kadà tó fẹ́ kùn yìí kí ni ọ́ kí ni ọ́ fà lọ́wọ́ obìnrin tí a bá ń gbé kò lè gbọ́ ọ̀kadà tó kọ́kọ́ sí ìtàn dídì kọ́ máa ń la ẹsẹ̀ pọ̀ kínní àbí lórí kínní lórí mẹ́sìnì náà kí ẹ ìṣúná mẹ́ba àjò níbi aṣọ àdìkọ́ta àdẹ́gbẹ́ wọ̀ ní kílódé dé wọ̀ gbogbo ntọ́nà wọn ọ̀fẹ́ ni ọ̀kadà fún wọn ní ojú tó àwọn àlùfáà wọn ti ti ṣàlàyé rẹ̀ fún wa pé gbogbo ntí ọba ti lítò àràmù kí lòun náà àràmù lòun náà torí náà àrọ àwọn obìnrin ọba ìṣègbè ti lẹ́mìtì yìí lórí yóò di bíkọ́ọ̀tì fóbìnrin ó tó gbọ̀n kadà ọmọ ti gbogbo nta kàkàlẹ̀ mi ọmọ ti owó rẹ̀ lẹ̀ àbí ọmọ ti gbé obìnrin mi wà lórí ọ̀kadà ẹ̀kọ́ ní mọ̀gbà tí atẹ́gùn ó gbé aṣọ nǹkan ọlọ́run ti ti ṣe rọrùn kẹ̀kẹ́ mariwa ń bẹ obìnrin ọmọ gbìyànjú ọmọ gbìyànjú kadà ọlọ́run àná ẹgbẹ́ àpọ́nlé ọlọ́run pẹ́yìn obìnrin lé ẹ̀mí ẹ̀fọn àyè àmọ́ kìí ṣe wọ̀ torí ká sọ débẹ̀ báàfà bá lọ́kadà ó lè fi gbéyàwó rẹ̀ torí pé nínú ilé níyàwó ti gun ọ̀kadà àfà náà ó ti mòfin ọlọ́run kò sí nígbà tí àwọ̀ bá ti bọ́lẹ̀ lórí ọ̀kadà náà wọ́n ti wọ́ inú ilé ni mo fi ní kò sí inú nẹ́sù pé gun ọ̀kadà mọ́ gun ọ̀kadà kíni bẹ́ẹ̀nu nẹ́sù ni pé má sì owó rẹ̀ lẹ́ńtà bẹ́ẹ̀ bá ti lè gun lọ́nà tẹ́ẹ̀ fi yóò wò yín lẹ ètò ìkòkòrò. amina. èyí tọ́jà wa burú èrò pé yóò lẹ́ ń bèrè àmọ́ta fi kún inú tí ó sọ ọ̀kadà gbógun lè wọ̀ ní àtẹ̀wò àwọn gbèrò méjì mẹ́ta sórí ọ̀kadà obìnrin ọwọ́ àjòkó láàrin ọkùnrin kò tún jòkó lẹ́yìn ẹ̀ ìwọ̀ pọ́nbélé lè yọ torí náà gbogbo nǹkan bá ní ọ̀dà ọ̀ ìyá gbìnà alhamdulilah àwọn ajóbìnrin náà bá fi pẹ́ṣọ̀ náà jẹun ọmọ náà kò ní abẹ ẹgbẹ́ nílẹ̀ ní ìbéèrè kan ní àti ilé ìlú ọgbọ́n kò ṣe amọ̀rẹ́ wọn nípa ọ̀kadà fífún àwọn obìnrin tó gẹ́bí àwọn àkíyèsí àbí ìwòye ní ètò máa ń tẹ̀lé níbi ọ̀kadà yẹn ó lè kéńdà lápẹjú ètò ìjọba bí obìnrin kò ní sí gáàpù tẹ̀sán láàrin tó bọ̀ ọ̀kadà àti ẹni níbi wọn ti tẹ̀lé ara sí ojú ò lè sí àbùkù. gbogbo ìjọba mi ti pé ọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́ máa bára sí hmm. obìnrin olóbìnrin ìwọ ni tó di ìwọ ni kọjá. àbá àtàn là ń fẹ́ sí nǹkan kan fún lẹ́ẹ̀kan. náà náà gbọ́múlé láńtà yìí. ẹ̀wọ́ kọ tí wọ́n sọ náà ẹgbẹ́ máìkì wọn náà. àtọ́tọ́ fi sòwò àtọ́tọ́ ń jẹ́ kúrúkú ẹ̀ palimọ̀ lọ́wọ́ nìyẹn tó ń rí. ìyá muhafu lọ́wọ́ rìbá ọ̀yọ́ rìbá sọ̀dà kan ọlọ́run ti ní kó wọ́n ti ṣe náà nù. ẹ àmọ́ ọlọ́run tó àbá alẹ́ dáadáa wa lẹ́kọ̀ọ́ nù pé kò sí orí ń bẹ́ẹ̀ ẹ ara níyàn lọ́bẹ̀ lákùn ní àárín yìí náà wọ́n má ìkúrò fún kàlá tí wọ́n fi ní ìdákùn ṣùgbọ́n yẹn náà fẹ́ béèrè ní ìkámu láàrin ilé náà bọ́lá bá tún yẹ ẹ̀kú wa ẹ̀yìn báyìí bá bá ní pẹ̀sẹ̀ kárí. nípa ọ̀rọ̀ ìgbà ṣé àwọn tí wọ́n ń ra mọ́rú ní seven hundred naira seven hundred tí wọ́n ń ṣe fún ọ̀yàn one million èdè wọ́n jẹ̀ tó gba fifty thousand naira wọ́n gbà wọ́n kọ́ gba fifty thousand naira àti forty wọ́n kọ́ mọ́ gba fifty thousand naira lọ́wọ́ ara one million wọ́n máa ń lọ́sẹ̀ wọ́n máa ń lọ́sẹ̀ fún mi wọ́n wúlò àjọ náà wọ́n dẹ̀ àmúra ẹ̀ ní ilé gbọ́ngàn tí ṣe ìyọ́nà ta wọ́n lè jẹ fún ọ̀yàn ní wọn wọ́n á ti ṣe ìyẹn náà kó sínú ìbáwọ̀ ìṣẹ́lẹ̀ ìyẹn lòdì eléyìí tí àbá àbẹ̀rẹ̀ yìí gbogbo aná la gbọ́. Eh, àwa tá à ń ṣe nǹkan ní aláàbí àwa tá à ń ṣe nǹkan ní haramu ẹni ọ̀la àti aláàbí àti haramu ni olùwọ̀ wa. eléyìí tá a bá a béèrè yìí kò sí òrìbá mbẹ kò sí kíni kò sí òrìbá níbi irú ìdí àfa àbẹ̀rẹ̀ kí ni òjò sí òrìbá mbẹ. bí àfa bá ra mẹ́rìnwá ní seven hundred àbí lọ́wọ́ ni wọ́n ń tà sẹ́mi pé àbá kó lọ́wọ́ lòún bí rírà ní seven hundred ẹnìkan wá ní ta fún mi àmì mi ò ní seven hundred nísìnyí èyí máa fún ọ ní fifty fifty thousand wọn fi ah tọ́ba jẹ́ báwọn o one million ní ta tọ́ba jẹ́ báwọn èlò ní one million èyí ò ní kẹ́ ẹjọ́ clear kì í ṣe pé ẹ máa amóye báyìí wá ẹ máa amóye báyìí wá fọ́ pé iye báyìí ní ta mọ́lúwà mi ẹ máa san díẹ̀ díẹ̀ yóò kàn láìsí ó ti yé ibi tí láìsí yóò ti lè wá òun ni pé kẹtàdéhùn pé ọdún kan là fẹ́ ọwọ́ di ẹ̀yìn ọdún kan owó èpè aga tẹ̀mọ̀kó ti di ọdún káàbọ̀ nísìnyí torí náà mọ́lúwà mi ti di one point one a ọ̀tá ló kù lọ fẹ́ máa ta tóbi ẹ àmọ́ ara nǹkan níye kan àwa làwọn ọ̀tá níye kí ó jù bẹ́ẹ̀ lọ kò sí ìwọ mẹ́rin ló ṣẹlẹ̀ àwọn mọ̀rọ̀kọ́dìyẹ èèyàn lè ra nǹkan níye kan kọ́ wa ta níye kí ó ju iye tọ́ra lọ ẹ mo sì ti wí rìpítẹ́tì ń bí àtìpó mi náà kò sí ààlà fún èrè nínú ṣẹ̀ríà. No ìdílé ìṣẹ̀lẹ̀ àti pé ọ̀gbọ́dọ̀ jèrè ju ten percent lọ ọ̀gbọ́dọ̀ jẹ ju twenty lọ hmm. láti má ṣe jàǹbá má parọ́ báwọn èèyàn tí ò sí ń bẹ̀ kó pé ǹbẹ̀ ń bẹ̀ àmọ́ iye báyìí lè fẹ́ ọ̀tá ọ̀tẹ̀yìn lọ́rùn bí ọ̀bá tẹ̀yìn lọ́rùn ẹ̀wà tẹ̀ ń síwájú kò ṣe wọ̀ ní ìṣẹ̀lẹ̀. Sáwọn àlejò. Jẹ́sàkùnrin náà wọlé ìdáàbòbò bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nípa mádìwò nàbí àwọn tíra kan bọ mádìwò nàbí sallallahu alaihi wasallam àwọn tíra kan bẹ tí ó jẹ́ bí mádìwò nàbí ìbáyẹn náà bọ̀ tábáwá gbé wá sí ọ̀dọ̀ èèyàn láti pé kí wọ́n máa kọ́ pé ẹ dákun ẹ máa kọ́ wa ní tíra yìí ìdí èèyàn lẹ́tọ̀ọ́ láti fi kéèyàn kọ́ wọn bíi bírídà àbí tọ́ńtọ̀ rárá ni sọ àwọn mẹ́tìdá yẹn náà ìdá yẹn ni. tọ́ńtọ̀ bíi ẹ̀mí. àbí àbí bàtà yìí àwa náà ṣe rí àbá ní madiu àbórí dídì madiu lọ́wọ́ àkùmọ̀ madiu ní ẹ̀yìn ànábì sọ̀rọ̀ àkọ́kọ́ ni pé unfortunately more than ninety percent gbogbo tí wọ́n pè mọ́dí wùyí àṣejù àyèbóró tànàbí làgbọ́dọ̀ yan ọ̀lẹ́bàndẹ̀ more than ninety percent. kìí ṣe pé wọ̀ ni káròyìn ànábì káyìn ànábì sọ̀rọ̀ tó àwọn. àmì ìwọ̀ ni káṣíńtà ànábì làgbọ́dọ̀ sí i kila anabi ní agbọ́dọ̀ ṣe anabi ní la tufuruni kama afrasi nasara Isa ibn Maryam ẹ má pami lápapòrò báwọn nasara ti ń pọn Isa ọmọ Maryam lápapòrò anabi kìlọ̀ rẹ̀ fẹ́mi àtiwọ́ o torí náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí à ń pè ní mọ́díù láyé lónìí ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ ìró eléyìí tí wọ́n dá pọ̀ yìí àgbóńdà ibẹ̀ ni ẹni tó kọ́ sínú ròyìn ànẹ́bì pé ìwà nẹ́bí wà iná mi ń dú díkà dúníyà wọ́gọ̀ bàtà á wà mí nà ọdún níka ilmu lọ́wọ́dì wà kọ́là àgbà ìwà nẹ́bí nà ọ̀rẹ́ bọ́ táyé ni gbogbo ayé yà olókùn bọ́lọ̀ díẹ̀ nínú jì ní ma lóhì lóhì ma kọ́là sí i. láàbì ọlọ́run bí yóò bá jẹ́ díẹ̀ nínú àtàwọn míì sọ̀tẹ̀ tó burú nínú ọ̀nà nínú búrúdà àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn òun ló fi yẹ kéèyàn wà sí ágùn bí wọ́n bá wá gẹ́gẹ́ ìbéèrè àpá wọ́n bá wá gbé báyàn pé tẹ́lí tí àwọn fi ń kọ́ níjọ́hun bí àwọn fi ń kọ́ èdè ni èdè pé àwọn náà ń ké pé torí tọ́lọ́hùn kan àmọ́ yọ máa pé nǹkan àdáàtúndò dàwíyà kéèyàn wá míì tí ò ní sí àtẹ̀jù ń bẹ. àmẹ́ni tó bá ní àbá eléyìí lèmi dábẹ́ pé ọ̀la ìdí ọ̀ọ́lù opportunity yìí náà níjọ́ tó bá ti pé débi tí ò yẹ kí ọmọ mùsùlùmí ọmọ wí lẹ́nu ọ̀ àsọkùn pé ara ń tí ọ̀tá mi kí ni yìí o kò sí yé àmọ́ ìtọ́ ta dùn pé ọbẹ̀ kan sọ fún pé kò ní ìdá kéde yìí pé ọkàn fẹ́ gbọ́ lóga ni àbọ̀ wá yọrọ àgbẹ̀ ọ̀dẹ́mọ̀gbá alágídí lẹ́nu mi ó lè dá àfa ilé iṣẹ́ mi lábẹ́ dé nì èyí òun lè fún olè lò opportunity tí o fi jẹ́ ọmọ tí ò da nínú ìdíńkè tí ẹ bá ti tẹ́wọ́ débẹ̀ ọ̀rọ̀ àti ọmọ pé tí wọn náà mọ̀ tó máa ti sọ fún ọdún ìfúnfọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ fún ilé yìí kọ́ máa dá níyàn rẹ̀ ọgbọ́lọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èèyàn jẹ́ ọmọ fẹ́ tí wọn náà fẹ́ lé gbàgbọ́ ọlọ́run. náà èdè ah, ọ̀rọ̀ olùdájọ́ á ń já rìnrìn àbí bẹ́ẹ̀ ni mo wà ní òsì òsì lánàá ọ̀rọ̀ rìbá yìí náà là ń sọ mbẹ̀ náà ìyá kan jọ dáàbò àwọn ọ̀nà rìbá kan tó pọ̀ táwọn ń jẹ́ mbẹ́ dínní ọ̀gbọ́n ọlọ́run sọ àmì wa kíni kíni. <laughs> Eh. Nah.

tí a lè máa gba gbogbo èèyàn ní respective of the religion pé dá ní pé ìfẹ́ ní àbúrò ọwọ́ àgbà àgbà ọwọ́ àgbà pé gbogbo wa kà wọ́n. ìbéèrè alákọ̀ọ́kọ́ èyí wọn ò níbi gbogbo ẹni tí ń eléyìí ń fọ́ nàmá ẹni tí ń fi ìfẹ́ ẹnu àyà àkùránì ló kílíà yìí òun ò rí bí ìgbà wà muftilahu wà katibahu wà shahidihi ànábì níbi ní ọlọ́nkọ́ máa bá ẹni tí ń jẹ rìbá àtẹni tí ń fúnyàn rìbá àtàkọ̀wé rìbá àtẹni tí ń jẹ̀rì rìbá òun ò ní o gba àdìsí yóò kà àdìsí samuaida bá samuaida ṣàrà ànábì ní kọlọ́mbà kẹ́ni tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń ṣe dẹ̀kùn bọ́ bá tajà tó bá rajà níta ànábì ń gbinu fóun bá wa lọ lọ bí pé ànábi ló wọn máa gba rìbá yọ pàdé wọn àtọ lọrùn ẹyẹ má tẹlẹ ń bèrè lẹ́yìn ìfẹ́ inú ní ṣètọ nìyí máa lóyàn lẹ́yìn bí lu eléyìí ọba òbíbi kankan jọra wọn tẹgbọ òbíbi kankan jọra wọn o ẹẹ tóbi mùsùlùmí bá dálé ìwé lẹ ǹdọ́lé máa gba gbogbo ọmọ tó bá wa bẹ́ẹ̀ ni kọ́dọ̀ dà ẹbí òun ọkọ wọn àbí tẹbi ọkọ àwọn ọmọdé wọn wà kọ nǹkan lọ́dọ̀ wọn ni ń àbá ni ọdà ọdà lẹjẹ ká sì nǹkan mí gbọ́ nígbè báwa la kọ ọmọ àwa la sì kọ ní ta fẹ́ kọ kódà irú táwa ń fẹ́ nu tá a ti yìí bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ léèwé táwọn ń dálẹ̀ lónìí àwọn ọmọdé wa ló kún bẹ́ẹ̀ kọ́dà fẹ́ fún wọn scholarship ń bi tiwa wọn wà yọ wọn dábàá padà gbọ́ pé ọmọ kan bẹ ní ilé mùsùlùmí kan kọ́dà wọn ní ọmọ sanwó àwọn ìjọ wọn ó sì dáwó jọ wọn lọ fi sí ilé mi torí náà bẹ́ẹ̀ nìkan bá tún pé ìwọ̀n ọ̀dà ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o bàbá rí ẹni tí èmi nígbà ọmọ ọmọ wa lé ilé mùsùlùmí oore ni o àwọn aláàfọ nǹkan tó burú bí eléyìí kọ́dọ̀ dà torí pé bàbá wo mo ti wí ọ̀pọ̀lọpọ̀ iléèwé tiwọn àwọn ọmọ tiwa ló kún bẹ́ẹ̀ àṣírí wọn yọ kó ọlọ́run wọn sàlù wọn. ṣé àwọn obìnrin ò ní bèrè ọ̀pẹ́ ẹ ti pa kí ni o. ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ kọ́ọ̀yàn ní alukóhálì kí a máa gba ájókòó lẹ́nu ẹ̀. ọmọ gbowó. bẹ́ẹ̀ni ọmọ gbowó àbí kí ni gègé iye owó tí ó lè máa gbà bóyá kọ́dúró ń bẹ fún àbí. ẹni ní o lè gbowó nù. tó bá yà sí ó ní bákan náà ni pé ṣé ní àwùjọ afẹ́kẹ́kọ̀ọ́ àrí àfàtọ́jú àfàsúnà ah. bí yẹn lè máa kẹ́kọ̀ọ́ ìlàsọ̀dẹ̀ ni bí yẹn rí pé. rẹ̀ kọ́ wo ẹ̀kọ́ bíi inú ìṣẹ̀lẹ̀ yà náà ní ìṣòro tẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn pé ṣe èèyàn lè máa lọ sọ́dẹ̀ ní àyè pé èkúrẹ́ ní. Hmm, ọjọ́ ń bílí à àti kóyé <laughs> eh, ìbéèrè àfa lákọ̀ọ́kọ́ wọ́n ni ìbéèrè lè máa kọ́yàn ní Al-Qur'an káàfi kún àbádìísí ànábì àbí máa ẹ̀sìn lápapọ̀ kéèyàn fún ma wá ṣe kí ni ọmọ àgbà owó ọ̀rọ̀ tó ti pẹ́ yẹn táwọn onímọ̀ ti yanjú rẹ̀ tí wọ́n ti ṣàlàyé rẹ̀ èyí tó dáa jù òun ni kéèyàn ọmọ gbowó lórí tí ọlọ́run ti fi ọlọ́run fún un inú tó dáa tí èèyàn máa fún ọgbà lọ́dọ̀ ọlọ́run òun ni kọ́kọ́ yẹn ní alùpùpù àná ìtòyí àti pẹ́ẹ́sì jẹ́nẹ́rálì ọ̀là nàbì ti ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allama. àmọ́ ìjẹ́ kí èèyàn wá gbowó ìwọ̀ ni èyí ṣe wọ̀ àmọ́ nǹkan ló ṣe kéde nǹkan ló dà nìyí. pàtàkì jùlọ àwọn àlùfáà ní ntọ́ bá ṣe pé ní àwa ẹ̀yin náà ẹjọ́ kẹ́ máa káwọn ọmọ gbà ah, ẹ̀dá fún ńlọ ńlọ ọjà ilé olóhùn gbogbo. tani ọ̀ akọ àwọn ọmọ ń gbé ah, bí àwọn ọ̀yà ní rédíò gé náà ní à ah, èyí wọn dà á wà sí òkè ọ̀dà ẹ̀yẹ má lọ ọjà ẹ̀yẹ má lọ ṣiṣẹ́ ìjọba èlò lẹ́ẹ̀ máa gbà iye náà máa fi ráyè lóko kọ́dà bàbá rẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ ládùúgbò tí ò ní ṣe ká ṣẹ̀ṣẹ̀ máa béèrè owó lọ́wọ́ àwọn ọmọ ọ̀dà pèpè ní àwọn aláwọ̀ pé ní àfa ìlú lẹ́ẹ̀ máa gbà ẹ̀ka máa fáwọn èèyàn òyìnbó náà lówó tó gbówó ló tó àfa àfa náà ní máa wò ká ọ̀dà ọ̀sá àfa àtọ̀tọ̀ta kò ní àfẹ́sìn o àmọ́ o èyí tí ó dáa jù bẹ́ẹ̀ bá lágbára ẹ̀kọ́ ká ní kọ́ máa ti kíni wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ṣe wáàsí máa fáwọn èèyàn láì ní gba ọ̀bọ̀ ìlọ́dà jù lẹ́yìn tí ọ̀pẹ́ púpọ̀ jù nínú àwọn àlùfáà wa tí ààrẹ kan ńláńlá kọ́ lọ́dọ̀ wọn tó pọ̀ Sheikhuna Muhammad ibn Salih ibn Uthaymeen rahmatullahi alayhi rahmatan wa sàlékún fẹ́ fún bàbá mi Uthaymeen àtàǹfààní lára wọn púpọ̀ àti tó ń ṣe bàbá mi Uthaymeen nígbà tí wọ́n kú he was an associate professor ní fakọ́lítì sẹ̀ríà jámíà kọ̀símù jámíà kọ̀símù nísìn wọ́n ń pè ní jámíà ìbámu fárọ̀ kọ̀símù ńgbà. òṣìṣẹ́ yunifásitì ti ń kọ́ yẹn sẹ̀ríà ní bàbá asúbí pòfẹ́sì ni wọ́n wọ́n ti sáláyì. wọ́n sì ń gba sálárì lórí pé wọ́n ń fáwọn èèyàn ní tẹ́wù. gbogbo àwọn ọmọ tó wá súnmọ́ bàbá wọn làwọn ọmọ tí bàbá gbàdérò díẹ̀ ni bàbá máa mú nù sálárì yìí wọ́n ní káwọn ọmọ àtàkùn ti ìyókù káwọn máa tó ti máa nígbà tí owó ń pọ̀ díẹ̀ wọ́n pè kan náà àwọn máa tó lẹ́yìn pé wọ́n kọ́ yunifásitì bàbá tó wá nílé tẹ́wú lọ́tọ̀ ní mọ́sálásí àwọn èèyàn wá láti Cairo eh, Morocco tí wọ́n wá tẹ́wú lọ́dọ̀ wọn wọ́n mọ̀ nípa gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ ọ̀dà wọ́n bá wa dáwọ́ yìí business kí ni wọ́n ń ta gbà náà wọ́n ta gold wọ́n ra gold wọ́n ta gold ó di pé ṣọ́ọ̀bù kan di ṣọ́ọ̀bù méjì látàrí owó táwọn ọmọ kéwù tó ń bá táwọn ọmọ kéwù gidi ti rí nu wọn dò tá a bá tọkàntọkàn gbogbo ń tí yóò fi rà bá lọ́rùn wọn bá dé èyí pé a kàn máa wá fi mú pínlẹ̀ àbá àti lásán bàbá tó tẹ̀lé ni àti wọ́n sọ ọgbà kan ni nígbà tí wọ́n rí pé ṣọ́ọ̀bù yìí ti jù kan lọ àkọ́dọ̀ ti ju méjì lọ bàbá fúnra wọn ni wọ́n ní wọ́n kọ lẹ́tà sí yunifásitì pé alhamdulilayi ẹ sọ́ọ̀bù sálárì tó ẹ ṣe kí bàbá ni wọ́n sọ́ọ̀bù sálárì tó ìṣe ah, ẹ fẹ́ rí báyìí ní ọ̀làwọ̀n òrìṣà yìí àwọn sì wà ní yunifásitì àwọn máa kọ́ yàn lọ náà àmówó táwọn ń gbà tẹ́lẹ̀ àwọn ọ̀dáta rẹ̀ ni táwọn ọ̀pá wọn gba owó àwọn náà ní fámílì àwọn nípò àwọn tí wọ́n á invest owó yìí ó ti tó àwọn ẹ̀jẹ̀ àti àwọn kí làwọn máa tó ojú àwọn ọ̀fẹ́ gba tẹ́lẹ̀ náà àpẹẹrẹ ìdí òdì náà ló bàbá fún nísìnyí eh, ọ̀tí ìdúgbò ọdún mélòó lọ ètò ogójì ọdún around fourteen twenty twenty twenty one bàbá nínú ìpínlẹ̀ nìkú ètò ètò ogún ọdún gan àbí ètò ogún ọdún lórí bọ́dí thirty nine láwàá yìí tá a bá ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ abẹ́ tá a ń sọ̀rọ̀ àwọn táàbì àwọn tí ó tún dènà lọ torí náà ọ̀lẹ́ ọ̀lá ìdí o lóyún bá ní ìdí rẹ̀ kó ṣe kí ni ọgbà owó wọn bẹ̀rẹ̀ ká wá tó tí ò lè gbà á mọ́ ìmọ̀ ìgbà ìmọ̀ sábà oṣù tí mo ní mo wà lánàá náà ẹnìkan béèrè pé ọ̀dà ṣe èèyàn lè máa bíìlì àwọn èèyàn pé àgbẹ̀ abayín sọ̀rọ̀ náà ẹ̀kọ́ náà dẹ́pọ́sìtì fifty thousand náà èyí wọ̀n ta à ń ta àsọ̀rọ̀ ọlọ́run dídé ni arọ́gbọ̀n ṣàyáàjì àtúnyà èyí wọ̀n ta agbọ́dọ̀ rẹ agbọ́dọ̀ rẹ kí wà agbọ́dọ̀ rẹ ọlọ́run ẹ̀ débi pé nígbà tó lóyún ń gbé ẹ lọ bí ẹ báyìí kalẹ̀ láwọn aṣọ àbí àbírú eléyìí tí mo wí náà mo fi fún lánàá ẹnìkan kọ̀ǹpilẹ̀ fún mi wípé wọ́n pè ń wá sí wọn ò owó tí wọ́n fún wọn tó wọkọ̀ lọ bọ̀ nínú náà dá bàtà àtà ń wá sí bẹ́ẹ̀ni mọ èèlò ni yóò gbé lé ìlú tí ó ti ṣe wá àbí tí ó gbé bọ̀ nílẹ̀ ìwádìí èyí tí wọ̀ káàbọ̀ gbàrú ògbó wọn kò ti yé ẹ yóò wọn bẹ̀rẹ̀ lánàá láti fún ìdádó ẹ bá fẹ́ ká wá. ẹnìkan tẹ nígbà àtìmíkélé ẹnìkan tún wí ládàá ọ̀nà ìmọ̀ ojúbì mọ̀ ọ̀gá ó ní wọ́n tẹ̀ tó gbangba mí lẹ́wọ̀ tó ní wá ònìkan ó ti gidi tó kú gidi tó wọ bẹ̀rù. ní pàṣẹ ìbẹ̀rẹ̀ ọ̀gá ilẹ̀ ẹ̀gbẹ̀dá. ok ìgbẹ́yẹ pé ọba tẹ̀ wá gba owó ẹ̀ẹ́dẹ́yẹ kan tọ́ba ìfóònù ni ọ ok tọ́ba ìfóònù ni ọ sọ pé báyìí ní ma gbà ẹ̀ oyin náà la ti sọ ọ̀hún kùránì ètè ń tẹ̀yàn ta ẹnu tí ó tó òkúta rẹ̀ ní kọ́gbà kí wọn máa romi yẹ fún lórí pé àmà kọyìn kùránì ni wọn máa wá wo èlò ní àdìsẹ foundation lé ìlú lọ́wọ́ ọlọ́wọ́ mọyìn wá ọ̀nà ọ̀rọ̀ èyí tó da gẹ́gẹ́ bí bàbá tó ṣe lẹ́yìn ti ṣe yìí máa gba èyí tí yóò tó bùkátà rẹ̀ ẹ̀ tó dùn ọ tó táwọn ọmọ tó táwọn ìyàwó rẹ̀ níwọ̀n níwọ̀n gba ọmọlúwàbí èyí ń ta fún ọgbà. ìmùnà sábà sì rọ ẹ̀yìn tí ọlọ́run kò fún náà nínú ibi tí a ń jẹ àfáàjù nílẹ̀ Yorùbá yìí ọ̀dà àfìsíbẹ̀ ń púpọ̀ gbogbo àwọn ìbéèrè báyìí ilẹ̀ yorùbá náà lè ti máa gbọ́ kọ́dà bẹ́ẹ̀ bá dókítà ọ̀yá ní haúsá ń bẹ̀ àwọn àpò méje àwọn olówó máa bẹ àpá ní pé ẹ̀dá fún àti kọ́lé tó kalẹ̀ kọ́dà àti kọ́bi tẹ́ máa gbé àwa lọ́ọ̀rẹ́ nínú wọn tí a mọ̀ pé kákó kò ní yunifásitì wọn ti kọ́lé tó ńlá kalẹ̀ fún wọn ti kọ́bi tí wọ́n máa gbé pé ẹ̀ka kan wa kọ́ yẹn tó náà ní gbogbo tẹ́ bá ìbúra mọ́tò fún wa lẹ́ẹ̀ pé náà àti bá a fọ́ bá máa tù wá bí alágbe náà láti wá na five thousand sí náà gílóòbù kọ̀dá àbùkù ní kọ̀dá ẹ̀ẹ́dẹ́wà náà fúnra wa sí lọ́nà ẹ̀dọ̀ gbogbo àwọn ìlú táwọn yí àwọn mọ́tà àwọn ìlú báwọn olówó wọn ti rí náà nù àwọn gbà pé ní ẹ̀yà àbá yìí kéwù ní ilẹ̀ ìjẹ́rù àjẹ́nà àwọn òwò wọ àlùjẹ́nà ẹ̀yẹ mọ́tò náwó mọ́ òye káàkiri àbò tó máa náwó nàìjíríà ilẹ̀ níjírí bá àfọwọ́sùn máa sanwó programu ara rẹ̀ lórí rédíò àbà àbá náà ni ó tún máa wá tọrọ kọ́kọ́ rẹ̀ kúmọ̀ sí adágún ọ̀sẹ̀ mẹ́ta wa ń bẹ́ẹ̀ tán <laughs> àbùkù gbáà ni wàlá ọlọ́wọ́ fún wa. ok ta lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ń bíyà láà láà láà ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí ó gbọ́ bíyà ọ̀kan náà àwọn àgbà sálàkù ní inna hadha al-ilma dinu falyanzur ahadukum amman ya'khudhu dina ẹ̀sìn ọ̀rọ̀ kéwù táwọn yìí kì í sọ̀rọ̀ kéwù ayé kéwù kíni kéwù ẹ̀sìn ẹ̀wù ẹ̀bí ẹni tẹ́ẹ̀sì gbà kíni táàtì tẹ́ẹ̀sì gbà kíni. ẹnu àdéhùn tí ń bẹ láyé lónìí ni pé gbogbo èèyàn lẹ́nu mí sọ́dọ̀ ń bí èyí ò lè yàn ọ́ kẹwàá kí á wọn kó bọ́ tó wulẹ̀ lórí kéwù kẹ̀kẹ́ kéwù lẹ́ni tó ẹgbẹ́ ní àmọ́ ló ń bídíà òun náà ti gbà pé ìdí bídíà òun ló ń gán ń ro pósí wọn lọ pé lọ́dọ̀ rẹ̀ ẹ àmọ́ yẹn torí àwọn àmì ìbáwéré wọn débi bẹ́ẹ̀ nísìnyí kọ́ra àwọn kóná bo fájúùn báyìí ibùdó ajáre wọn ló ń bídíà ní ibùdó ajáre náà kọ́ra àwọn ibi tó ṣe kà wúlò sífẹ̀ yọ àwọn mí kóná bo náwáwí <laughs> àwọn yìí wọn ò ní kan ṣe o fún mẹ́ta ṣe àwọn àfa àfa súnà lè láti ṣe ọlọ́run ní sálọ́ba tó pé ẹ̀ dáhùn bí ni pé mọ́tò lọ́dọ̀ bí bí àpẹ́mẹ́lẹ́ tó ti yé هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين tẹ̀ ń